إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا أنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن سلك نهجه إلى يوم الدين أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أتاكم ولو وبوا وبتوتو بيبا aláàánú oníkẹ̀ẹ́ ọkọ̀ olóore ọkọ̀ ọlọ́pẹ́ ọba ẹ̀yìn ọba alámọ̀tá ọba yìí lọ́sọ pẹ́ fún ẹni tí ọlọ́run bá fi mọ̀nà ọ̀sẹ́ni tó lè fún ẹni bẹ́ẹ̀ lọ́nà ẹni tọ́lá ń bá yọ ìmọ̀nà kú nínú sinmi ayé ẹ̀ ọ̀sẹ̀ni tó lè ìkóńtọ̀ ní wọ́n mọ̀ ní láéláé àsọ̀nà ọlọ́run bá nínú ìjọsìn ìmọ̀sọ́rọ̀ fúnfún anabi wa muhammad sallallahu alaihi wa sallam ẹwù sọ ọlọ́run bá ní ṣe òjíṣẹ́ ọlọ́run bá sí ní pẹ̀lú kí àtúndẹ kí ọlọ́ba anabi náà kí ọlọ́ba ara rẹ̀ ọ̀sọ̀ abẹ́rẹ́ àti gbogbo àwọn tó ń bọ̀ tẹ̀sẹ̀ ẹ̀kọ́ sí ìlú tó ti ojú ẹ̀sà akíra wa ní ìkí ọlá ìkí ọlá ìkítà máa fi kíra ń gbé wílọ ìdíyà máa yà kí ó sì báyìí pé sàlámù aláìkú àkọ́lé tí a máa fi sọ̀rọ̀ òun náà ni fíkíù mọ̀wàkí ti sọ̀rá àgbọ́yé ti ń fún àkókò ìrun wa àkókò òun wa èyí tí ipá ń kílé nì ìrun wákàtí mara inú kẹjọ pamọ́ fún wa òun náà ni sallallahu alaihi wasallam òun ló bá mú àwọn àkókò kọ̀ọ̀kan wá tó ń ṣe dédé ọ̀rọ̀ tí ọlọ́run bá sọ pé inna salata kanati ala al-mu'minina kitaban mawquta dájúdájú ìrún fún àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n dá fàkókò sí fún wọn ọ̀rẹ́ yẹn ni a ti fàkókò sí àkókò tí a wá fi sí yìí ànábì Muhammadu sallallahu alaihi wasallam òun ní ọ̀sà déédé mọ àkókò náà bí kò sí pé ọ̀nà ọba rẹ̀ ti bèrè lù sí láti jẹ́ pé kí fún Muhammad alaihi wasallam òun àti dìde ìlà àti ànábì Muhammad sallallahu alaihi wasallam tó jẹ́ pé mọ̀tàwá àti ọ̀rọ̀ ní sábì nàbí yìí sọ́dọ̀ náà lọ sọ. àwọn sàbí tó gbà wá nípa ìwọn ànábì wa Muhammad sọ́dọ̀ àlọ́ sọ́dọ̀ àti jìbìrì pẹ̀lú àwọn àkókò rẹ̀ wọ́n lé ní twenty three nínú àwọn sàbí ànábì èyí tó jẹ́ àkọọ́lẹ̀ táwọn sàbí kọkalẹ̀ táwọn olùmọ̀ kọkalẹ̀ tí wọ́n jẹ́ àmọ́ àwọn sàbí tó gbà wá. máwọn tó gbajúmọ̀ nínú àwọn sàábé yìí òun náà ni hadith àfáwà Jabir àti hadith àfáwà Abdullahi ibn Abbas àti hadith àfáwà Abu Hurairah àti hadith àfáwà Abdullahi ibn Umar bákan náà hadith àfáwà Abdullahi àti hadith ìyàwó Aisha gbogbo àwọn tí mo lé kalẹ̀ yìí ọ̀gọ̀ọ̀rọ̀ wọn ni wọ́n gbà wá bí ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n ti jọ kírun àti mọ́lákù jìbìrì wákàtí mara gbogbo wọn yẹ́yẹ́ ìrun tó òun ni ànábì wa kọ́kọ́ wá kí wọ́n sí ọ̀dọ́ ojú ó jẹ́ pé tí àwọn olùmọ́ bá ń ìwọ̀n àṣùbá là máa ń gbé ṣáájú gbogbo káwọn yòókù tó máa tẹ̀lé tàbá tó bẹ́ẹ̀ náà kò sí kankan ṣùgbọ́n àwọn olùmọ̀ wọ́n kíyèsí irú wo lànàbí wa Muhammad ló kí papọ̀ mọ́ malaku Jibril ìwọ̀n àkọ́kọ́ náà ni sọ̀látò duhur lẹ́yìn sọ̀látò duhur iná ni sọ̀látò al-asr lẹ́yìn sọ̀látò al-asr iná ni sọ̀látò maghrib

tó jẹ́ kó yí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé ọjọ́ méjèèjì mo fi kírun fún ọyìn òun náà ló fi máa mọ àwọn àkókò ìrun kásìkejì ọwọ́ afa táwọn olùmọ̀ tí wọ́n fi gbé láti sọ̀láàtò òdòhọ̀ pé ìgbà wo ni sọ̀láàtò òdòhọ̀ rẹ̀ wọlé nínú kẹtí ọ̀pá púpọ̀ ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àhàdé òun náà ni gbára tí òun bá ti yàtàrí gbára tóun bá ti yàtàrí ní ìsọ̀lá tó dọ́ lọ wọlé àsìkò rẹ̀ ọmọ wa lọ tí tó fi jẹ́ pé òjì gbogbo nǹkan ó sì dìde ẹ̀ òjì gbogbo nǹkan yóò sì dìde rẹ̀ tí òjì gbogbo nǹkan bá sì dìde rẹ̀ àsìkò sọ̀lá tó dọ́ ó ti kásẹ̀ lẹ̀ aṣọ ti wọlé aṣọ ni ọmọ wa lọ tí tó fi di pé gbogbo òjì nǹkan yóò ṣe dọ́gbù rẹ̀ òun ni àkókò rẹ̀ tọ́jẹ́ pé àkókò tí a mọ̀ sọ pé èèyàn tí ì rẹ̀ jù àkókò tá a sọ pé ó ah, ti fẹ́ bọ́ òun ní ẹni pé tó sá ti wọ̀ tó ti wọ̀ wọn nìyẹn àkókò tí wọ́n mú fún sọ̀lá pé àkókò gbẹ̀yìn rẹ̀ times two tí òjì bá ti dèdè ìlọ́po méjì rẹ̀ òun ni àkókò rẹ̀ ó jẹ́ àkókò òpin fáwọn tó ikú bóyá wọ́n fẹ́ sọ̀rọ̀ láti jama á ṣùgbọ́n tó ikú bóyá ìtaga àtẹ́bá kẹ́ǹkan kọ́sàbí pé òun yìí ọ̀wọ̀ tó wọn fi kí sọ̀rọ̀ láti rà pápá yìí ọlọ́tara tá mi tálíbí ọmọ ọmọ sọ̀rọ̀ àdìsá sọ pé ẹni yóò tó bá ti bára káàkiri ní sọ̀látọ̀ láti kọ́pùlà gbogbo ìṣẹ́m ọ̀pọ̀jù adìrọ̀pọ̀ sọ̀lá gbogbo ẹni bẹ́ẹ̀ kó ti bá sọ̀látọ̀ láti ó jẹ́ káwọn olùmọ̀ sọ pé àkókò tó pẹ́ jù òun náà ní gbogbo tó wọ̀ ló fi jẹ́ pé tí èèyàn bá jẹ́ nìkan tó jẹ́ arìnrìn àjò tí mútu ọ̀wá dùn kò tí ì kírun tó rà sáà fẹ́ irun yẹn ò tí ì bọ́ fún tó wọ̀n bá ti wọ̀ tọ̀wọ́n tó gbọ́dọ̀ bá ti rí pé òun àti fẹ́ máa lọ wọ̀ àti ń tayọ aago mẹ́fà àwọn olùmọ̀ ní pé ó kéwù yẹn nínú mọ́tò náà torí pé ọmọ bóyá òun ó jẹbi tó ń lọ bàbá jùlọ fáwa Muhammad ibn Kùsèmí Muhammad bin Salih al-Kùsèmí àtàwọn àfáà mi náà gẹ́gẹ́ bí bàbá wa ń jọ báàgì bákan náà salatul maghrib yóò máa wọlé gbàrà tóun bá ti wọ̀ gbàrà tóun bá ti wọ̀ ní sọ̀lá tí mọ́gúbì ọmọ wọlé títí tó fi di pé ìwọ̀n tá ń pè ní funfun ó ti kó olókè sámà gbogbo ohun tá a bá ń pè ní funfun ó ti kó olókè sámà sọ̀lá tí mọ́gúbì ọmọ wà bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíwà máa ń lérò pé sọ̀lá tó mọ́gbòrè bóyá àkókò rẹ̀ kéré àwọn olùmọ́kíyèsí sọ̀lá tó mọ́gbòrè wọ́n rí ní pé àkókò rẹ̀ òdí ní 45 minutes 45 minutes òun náà sì lákòókò rẹ̀ sì kéré jù náà o ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ náà a sì máa rí 45 minutes láàrin àkókò sọ̀láàtì olùmọ̀gbù ṣùgbọ́n àwọn àdìsí tó wá látọ̀dọ̀ àwọn sàábì ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní àkókò kanáà lànàbí wájú àkọ́kọ́ tó wájú ẹ̀kejì àkókò wo ni Jibril ti sọ̀láàtì olùmọ̀gbù yẹ malako Jibril tó wá ànábì Muhammad sallallahu alaihi wasallam òun náà nígbà tó ń wọ̀ òun náà nígbà tó rú wọ ẹnu pé látorí ahọ́n ànábì Muhammad sallallahu alaihi wasallam iná láti bá pé lọ́wọ́ ọgbà tí ojú ọjọ́ ọba tí dúdú tó yẹ pé aṣáfàk ó sì wà lókè sọ̀látù mọ́góbì sí bẹ̀ndà ṣùgbọ́n tó bẹ́ẹ̀ tẹ́ jẹ́ pé òun náà bẹ́ẹ̀ tẹ́ wọ̀ sílẹ̀ bá ti sú sọ̀látù ṣáì wọlé sọ́látù ṣáyí òun ni wọ́n bá wá lọ ìgbà wo ni wọ́n wá dópin ọ̀rọ̀ mẹ́ta níbẹ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ lórí sọ́látù lè ṣá àrínú àwọn olùmọ̀ tí wọ́n sọ pé ìdákẹta àkọ́kọ́ òru ìdákẹta àkọ́kọ́ òru gẹ́gẹ́ bó ti wá náà dé sèlé ara wọn bí ìtọ́sọ́lá nípa pé ìdá méjì òru ní sùlẹ̀ ìlà mùntásọ́fìlẹ̀ yìí tá a bá di pé a dá òru méjì ìlàjì rẹ̀ iná ní sọ̀látùl ìṣá ló tó di pé ọkà sẹlẹ̀ àdìsí wá pélé yẹn náà nígbà tí àdìsí tún wá nípa pé lọ́wọ́ ọgbà tí àlùfájàrí ọba ti yọ sọ̀látù ìṣá ìsìn bẹ́ńtà ó wá jẹ́ káwọn afọ́tò mẹ́tẹ̀ẹ̀ta nípa pé ẹni tágara bá bá bóyá ara rẹ̀ ọ̀yá bóyá ó gbàgbé sùn lọ bóyá gbàgbé irú sọ̀lá tí ma sì máa bẹ fún lọ́wọ́ gbàtà fàjàrí àṣùbọ̀ ọba ti yọ ṣùgbọ́n tẹ́ pé rárá òun kẹ́wọ́ pé mo fẹ́ lọ lára gẹ́gẹ́ bó ṣe ọlọ́run bá sọ pé a lè lọ lára gbogbo wa nílà jùlọ jẹ orí lọ torí pé bó ṣe wá àdìsí yẹn wa Muhammad sọ pé alá tí ẹ bá ń fi ní ẹ̀yìn ọmọlẹ́yìn mi ìbá ní pé àkókò mọ̀tásọ́fù lẹ́yìn òun ni kẹ́ máa tún sọ láti ìṣá yìí ìyẹn ni pé ìgbà tí òru bá dá méjì àwọn olùmọ̀ wọ́n wá ní pé ìgbà ó láwọn máa mọ̀ pé òru dá méjì wọ́n ní kò sí nǹkan kan tá a bá ti mọ ìgbà tí àlùfájà rí yọ tá a sì mọ̀ ìgbà tí òòrùn wọ̀ àkókò méjèèjì láàrin kó òòrùn wọ̀ nírọ̀lẹ́ tálẹ́ ti bẹ̀rẹ̀ bákan náà tá nífàjà rí yọ tálẹ́ parí tábà ti mọ àwọn àkókò yẹn lákẹ̀dá méjì tábà ti dá méjì náà lámà àsìkò làjì ooru ìgbà máa ń bẹ lọ́dọ̀ ti wà yìí ó lè jẹ́ after twelve ó lè jẹ́ tó wà ó lè jẹ́ ìwọ̀nba àkókò díẹ̀ lókè lágbo méjìlá òfin láàrin àkókò yẹn náà ní ìsìn máa wà ní adá òun méjì ṣùgbọ́n sàlátù ṣubùhí òun ọmọ abẹ́ sàlátù ṣubùhí ọmọ wà nígbà tí gbàrà tí alfajari bá yọ sàlátù ṣubùhí ẹ̀ẹ̀mejì ní malakú wá kí fún ànábì Muhammad sallallahu alaihi wasallam lásìkò ọ̀tọ̀ọ̀tọ̀ àsìkò alákọ̀ọ́kọ́ òun náà nígbà tí alfajari yọ àsìkò ẹlẹ́ẹ̀kejì òun náà alfajari yọ á sì rí pé dúdú ń bẹ́ńtà ẹnu pé bí sáà fàájà yìí ti yọ yẹn iná ẹ̀ ni ó ti máa fún bọ̀ wá dúdú òní gbẹ̀yẹ̀ ìgbẹ́ ẹlẹ́ẹ̀kejì lọ́jọ́ kejì òun ìgbà tí tẹ̀ ṣe máa mọ́ làwọn olùkọ́ sọ pé àkókò olóẹ̀ká máa fi sọ láti sùn méjì ṣé kí ń dalẹ̀ fọ́dà òun ní ìgbà tó pé àtọ́jà rí bá yọ àbí ní ń dalẹ̀ fà nígbà tí ilẹ̀ bá mú bọ̀ wọ́n ní pé ń jalè wà ó ní báyìí náà lórí ọmọ Muhammad sọ́nà àdìsára ní máa ń sọ̀rọ̀ sókè rẹ̀ jù. àlùkọ́lá ní máa ń kí lápapọ̀ wà ní ẹni gbàjá àgbàjá ìbáyọ̀. torí pé báwo obìnrin bá kí òun tán wọ́n á máa padà lọ lé wọn padà. ìyàwó àìsàn sọ̀rọ̀ àwọn òní dá ẹni sí bàbá sọ̀rọ̀ àṣùwé àwọn àti mọ̀ pé àlẹ́bí ọmọ ọmọ sọ̀rọ̀ àṣùwé kì í tún sẹ́ńtì ọ̀rọ̀ kì í sọ̀rọ̀ àṣùwé yìí lẹ́ni tí ó ka lílá fi kọ̀ ẹ̀ṣì rárá ọ̀kà rárá wọ́n ti máa ń tó péjì kan lókè ọ̀kà rárá ń sọ̀rọ̀ àṣùwé ni máa ń ka péjì kan lókè. alùpùpù àwọn olùmọ̀ wọ́n ti wípé àwọn àkókò táà máa fi kírun wákàtí mara àwẹ̀ àkókò àkọ́kọ́ rẹ̀ lọ́lọ́lájú tó dé lẹ́gbẹ̀ẹ́ àti sí àpá àbúrà ní masoroj tó gbà látọ̀dà níbi Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní àpá àbúrà ní masoroj nínú tí èdè máa ti sọ́dọ̀ lọ tọ́lọ̀ ọba ní ìfẹ́ rẹ̀ púpọ̀ ní kí àkọ́kọ́ tó ń sọ nínú ìgbà wà ní àjọyọ̀ amadu afton ìdọ̀lọ̀ iṣẹ́ wo ló dáa jù lọ́lọ́lájú lọ́dọ̀ lọ ó sọ lọ́wọ́ pé àsọ̀láàtù aláwọ̀ ti hà kéèyàn máa kéwòn ní àkókò rẹ̀ ẹ̀gbọ́ wà ní wájú wá pé àsọ̀láàtù sí awúwẹ́dì wọ́pọ̀ ti hà ìwáyà méjì ní àbúráyà alákọ̀ọ́kọ́ sọ pé àṣọ láti fi wà kòtì ká máa kírun lákòókò rẹ̀ òun ní kẹtọ́ lọ́lá jù gbogbo àwọn àkókò tá a sọ lẹ́ẹ̀kẹ́ lórí orúkọ ọkàn yẹn àkókò rẹ̀ náà ṣùgbọ́n àdìgbò ìwáyà kejì pé wá pé tí arúgbó ni wà kòtì àkókò àkọ́kọ́ rẹ̀ ká máa kí òun ni wọ́n wá ní àdìsí yẹn wá bẹ fún gbogbo sọ̀lá wákàtí mara ìlú àṣọ láti fi ṣà ẹ̀ àṣọ láti ìlú kan sọlá tó ṣáà ló jẹ pé àkókò gbẹ̀yìn tiẹ̀ ní àwọn ọmọdé sọjọ bá tó rí nínú ṣiṣẹ́ àlejò wa Muhammad sọlọ lọ àlọ sọlá àwọn sábẹ ilé tí pé wàá tán tí wọn fáwọn sọlá tó ń ṣáà wọn rí tí rẹ tí wọn fi sùn wọn ti sọlọ níbi báyìí àsìkò tí ó jẹ òun náà ní mọtàsùkò lẹ táà lè fi wé àbúrò ìlànà àbábùkà lọọdún àbí láàrin ẹ̀ta ọwọ́ àti fún ọ ọwọ́ àfàlàyé fún ọ pé a ah, tí ìbá tó kẹ̀ fẹ́ ní ọmọ lẹ́yìn mi láti àkókò tí ìbálẹ̀ máa kí nù mí tí ìbálẹ̀ máa kí sọlá tẹ̀lé ṣá ṣùgbọ́n látara pé yóò ní wa náà tó tọ́ òdodo lọ́ra níbi ọmọ ọmọ sọlá rẹ̀ sọ tàbí mú àkókò ẹgbẹ́ rẹ̀ lábàá kí sọlá tẹ̀lé ṣá ọgọ́rọ̀ wa àṣùbà láti máa lọ kí òun ṣá lójú ẹjẹ pé gbogbo ayé gbogbo olùmọ ayé àkókò àkọ́kọ́ yẹn náà làwọn náà ṣùgbọ́n tí ìyàbá wà ní kọ́ndíṣàn ti pé ó yẹ yìí ti lẹ́jọ́ bí kan ilé àkókò yìí torí pé ọmọ dá wa lójú pé lẹ́yìn sùn àjì lẹ́yìn sùn àjì bàbá lọ mọ àkókò owó ọ̀gbẹ̀ òun lọ́dọ̀ àjì ṣùgbọ́n tí ọba ti jẹ́ bẹ́ẹ̀ káàkiri lákòókò tó ìgbé máa ń lọ́kọ́ wọlé yẹn òun lọ́dọ̀ àjì àwọn olùmọ̀ wọ́n bá ọ̀rọ̀ yìí títí wọ́n bá a débi pé àwọn àkókò òkú táwọn wò yẹn òun náà lọ bá lórí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ohun tí bá ń ṣe wá nínú ìjọsìn tó kò papọ̀ mọ́jọsìn wa lápèjúwe ẹni tó ṣe pé ọgbà ìsìlámù lákòókò àkókò táwa ọgba wà áṣìlámù àwọn ọgbà ìsìlámù sẹ́yìn ohun dórí ti pọ̀pọ̀ àti àwọn rárá yọ wa padà torí pé àkókò méjèèjì lákòókò tá a wà yìí àkókò méjèèjì nígbàgbọ́ àkókò ìtọ̀wé náà méjèèjì náà wà yìí wọlé àtìyámá ìsáfà tí ẹ bá wà nínú àjò ìwé ẹni bẹ́ẹ̀ yóò fi sọ láti dúró wà náà nígbà àkókò yìí sọ láti sọmọ yìí ló ti pọ̀ ṣùgbọ́n sọ láti dúró wà náà ní òkè tọ́ba ìgbó bẹ́ẹ̀ bá gba ìfúlá bí aago mẹ́wàá alẹ́ yóò fi sọ láti mọ́gbó padà ìṣà ẹni tó ṣe pé obìnrin tí ò ti kí mu làkókò yìí bó ṣe rí àìsàn rẹ̀ ìwé ẹni bẹ́ẹ̀ ó ní ọjọ́ gbèsè sọ̀rọ̀ àtúntò ọ̀rá gbogbo ọba yóò jí ẹ̀jẹ̀ ọmọ ẹ̀jẹ̀ oṣù ẹgbẹ ìdá sọlátò tó wà láti bẹ̀rẹ̀ ọmọ ẹ yóò wà ìyẹn ló fi fà á tó fi jẹ pé èèyàn gbọ́dọ̀ máa lọ lára àpàlùlẹ̀ tí ń wò pé kò ní ìlọ́mọ ẹ̀ kí n rí ilé yìí bí sì ti ń ṣe é bẹ́ẹ̀ wọ́n má tàpá wọ́n sì ti kí òun kí èmi náà má bàtú pé yóò ti fi sìnkú ọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ náà wà lẹ́nu omi mọ́ bẹ́ẹ̀ náà dájú ẹni omi náà èmi náà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ náà gẹ́gẹ́ bá àwọn ènìyàn sọ ẹja má má jà wọ bẹ̀rẹ̀ lọ kó tẹ̀ gbé ìtura ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn ènìyàn tó mú àkókò yìí àwọn àkókò yìí wá àwọn àkókò yẹn àwọn olùmọ̀ wọn dá àmì púpọ̀ torí pé ta bá rí àwọn àkókò yẹn láàrin bá kéèsì òòrùn ní bá ti fẹ́ òòrùn ní bá ti fẹ́ kìí ṣùṣùpá nínú àdámọ̀ àwọn mùsùlùmí sì ni pé òòrùn òṣùpá làwọn ń ṣèjọsìn ṣùgbọ́n bí sọlá ọ̀yà wòwò ni lójoojú pé méjèèjì náà lọ́wọ́ bá sọ nínú sọ́wọ́sọ̀ wa nípa pé àtòsùpáwò àtòwò gbogbo ẹ̀ nílà àti ṣe ìṣàbò fún yìí àti ṣe ìṣirò fún yìí ẹnu pé ohun tí ọlọ́run bá fi mú òṣùpá fún wa kọ́ máa jẹ́ kóhun lá máa fi fi ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ sí wa ó wò papọ̀ mọ́ àkókò ayé gbogbo ayé kí ni mo gbà lérò ní pé ẹni yòówù tó bẹ́ẹ̀ ti lé ní ọmọ ogójì ọdún sísìn sísìn tí ń gbá ẹ̀kọ́ láti bí ọdún mẹ́wàá lápẹjúwe gbogbo àkókò ayé ló ti fi gbà rẹ̀ àkókò ayé tó bá wọn lọ ló ti fi gbà rẹ̀ kéde tó sọ lẹ́yìn ẹni yóò tó bẹ jẹ́ pé éjì rẹ̀ bí etí wọ́n bí fọ́dún tẹ́lẹ̀ yìí lápẹjúwe lóòótọ́ irú ẹni bẹ́ẹ̀ tó sì jẹ́ kọ́ da lójú pé láti bí ọmọ ọdún mẹ́wàá òun ti gbà rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ gbogbo àkókò tí ń bẹ ní ilé ayé àkókò òjò àkókò ẹ̀rùn àkókò òtútù àkókò àkókò ọyẹ́ àkókò ẹ̀lòmísì gbogbo àkókò yẹn yẹn ó ti fi ó ti fi jọ tìmọ́ lọ ó ti fi gbà àwọn ọmọdé ti bọ́ sí gbogbo àkókò yẹn ìtumọ̀ ó ti sọ lọ. ájì ti bọ́ sí gbogbo àkókò yẹn ó ti sọ lọ. torí pé láàárín thirty three tó ṣe déédé tó ṣùpá tí ó máa ṣe déédé bá sí bí ẹ̀sí tó wò iná ẹ̀mí kìíní yóò fi kárí já ọjọ́ mẹ́sàn-án mẹ́wàá mọ́kànlá ilé ẹ̀ ni wọ́n fi ń jìnà síra wọn òun àti òṣùpá lọ́dọọdún lọ́dọọdún yẹn pé látọ̀sọ́pá mú ọjọ́ mẹ́wàá títún sí pé lọ́dún mẹ́ta oṣù kẹtì lọ lọ́dún mẹ́ta àti oṣù kẹtì lọ lọ́dún mẹ́ta ní oṣù tó ti lọ nígbà tá lè lo ọdún mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta lọ́lẹ̀ mẹ́wàá oṣù tí ó ti lọ tí ó ti lọ tí ó ti lọ tí ó ti lọ yóò ti pọ̀. sọ ó jẹ́ káwọn olùkọ́ ń gbé látara abẹ́rẹ́ jẹ́ kọ́lọ́run tó bá wa mú ọ̀wọ̀ ṣùpá láti máa tún sí ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ sí wa. ìyẹn náà sì ní bẹ́ẹ̀ Yorùbá àwọn amúnisìn ló dé ló chéjì náà fi wa lọ tí wọ́n bá ń sí ohun kẹ̀kà tí wọ́n bá ń dájọ́ ìyàwó wọ́n ní ó kún òṣùpá mẹ́ta wọ́n èèmọ̀ òṣù wọ́n ní ó kún òṣùpá mẹ́ta tó ṣùpá mẹ́ta tó ti yọ wọ́n ní lẹ́yìn òṣùpá ilé yìí ó kún òṣùpá méjì òṣùpá wọn fi sùn tí wọ́n bá ti ṣe nǹkan lọ sẹ́yìn òṣùpá kẹsàn-án ní kí lágbájá ti lọ ilé ọkọ òṣùpá kẹfà ní títà títà káfíńgbè tọ́tẹ́ wọ̀nyẹ náà máa jà rí òṣùpá yẹn ni wọ́n máa fi wọ́n máa fi sí àkókò ṣùgbọ́n nígbà táwọn òyìnbó amúnisìn dé òun yẹn làwọn ń kà yóò wá jẹ́ kí n lọ bẹ̀yẹn náà jẹ́ ìdààmú báwọn náà kó tó máa kọ̀ pé báwọn àlébí wọn òṣùpá làwọn náà ń kà gbogbo àwọn àlébí ọlọ́run bá pátá òṣùpá ni wọ́n ń kà gẹ́gẹ́ bí jìbìrì sọ fún àlébí wa Muhammad sallallahu alaihi wasallam nígbà tó kírun yẹn fún wọn tán ọwọ́ àdìsórí àkókò bí mo ti bọ́ kí yẹn àti àwọn ọmọdé wọ́n ti ń ka ọjọ́ àwọn àdébì tó ti lọ sáájú rẹ̀ bí wọ́n ti kí náà nù náà wọ́n ti ń sàkókò yẹn lò kódà ọjọ́ yẹn náà wọ́n fi ń gbá rẹ̀ ọjọ́ yẹn náà wọ́n fi ń ṣe gbá wọn jẹ́ ló fi jẹ́ pé tọ̀la ìhun tó jẹ mọ́ oṣù tolóṣùpá náà lá máa bá náà lọ́kọ̀ọ́ àná tó á máa bá lọ́mọ́tọ́ tá a lè bá gbogbo àwọn sọ ti yẹn a lè bá torí pé bàbá wọn bẹ̀rẹ̀ sí kà ọlọ́jọ́ ẹnu gbọ́kẹ̀ ṣáájú èyí táwa mùsùlùmí tá a fún lóòkọ̀ tá a bàbàrà tá a fún létò ọ̀ṣáájú rẹ̀ bí kọ́lọ́sì kọ̀ọ̀kẹ́ ṣe wà sí iná àwọn ṣe bẹ̀rẹ̀ sí kà lápòjúwe àwọn ará róòmù wọ́n ṣáájú níbi kí wọ́n máa ka àwọn ọjọ́ yìí àwọn January February tẹ̀tẹ̀ yìí síwájú kí wọ́n tó bí àlẹ́bí wa ní sá àdéṣàlátù ọ̀sán tó lé ní century márùn ẹgbẹ́ five hundred years before kan tó bí àlẹ́bí wa ní sá àdéṣàlátù ọ̀sán ni wọ́n ti ń kà bẹ́ẹ̀ wá làwọn tó ń tún bí iná bẹ́ẹ̀ náà làwọn míì jẹ́ pé ńlá àwọn tó yẹ tó bí àlẹ́bí ẹ̀yìn sá tí ò sí ìpẹ́ ṣùgbọ́n sábìkà mọ̀sánmọ̀ sáàlà táwọn ti wáyé làwọn náà ha gbogbo bọ́ọ̀lù kọ̀ọ̀kan wọ́n ti wá ń ha àti ṣe ń bá ọjọ́ yìí fún òtí rí gẹ́ẹ̀tì gbogbo ojú gẹ́ẹ̀tì rẹ̀ tó ti padà wá gẹ́ẹ̀tì rẹ̀ lónìí tó di pé ó ti wà fíìsì tí ó lè change ẹnu pé àwọn olùmọ̀ ayé kan wọ́n kíyèsí pé láàárín ọdún bísí máa ń lé ohun àárín òun dìmọ́lẹ̀ ìṣẹ́jú mẹ́rin àti ìṣẹ́jú àyá mẹ́ta four minutes three seconds àtúmọ̀lọ́ gbọ́lákàtí ẹni pé lọ́dọọdún a ní three sixty five days lọ́dún six hours àtúnfilé ní mínítì wọ́n fojú kó mínítì yẹn àwọn olùmọ̀ ayé mi wá kí èsì pé mínítì yẹn náà láàárín four hundred years four years ọgọ́rùn ọdún mẹ́rin mínísítì ẹ̀ padà di three days ṣùgbọ́n gbogbo ọmọ yẹn náà àwọn náà rí bìtì bọ́ àbí àti jíjọ kẹ́kọ̀ọ́ ti pé kí gbogbo ọkẹ́ padà rí pé dípò kápára yàmọ̀ sáb àtọ̀pára wọn ayé wọn rí ṣùgbọ́n pẹ̀lú ìjú wọn wọ́n rí pé ó sì sẹ́kùn àwọn sẹ́kùn àwọn mẹ́nìkìtà bá a tún mọ́tò láti ṣùgbọ́n wọ́n rí ìdíjẹ́ tí wọ́n rí pé mọ́lẹ̀ pé we have ten sixty five days six hours in a year tó ń máa ti sáré ló fi wáyé pẹ́tọ́ bá wá jẹ ọdún kẹrin àwa rí ní sí i yẹn pé dípò kí bí ọjọ́ twenty eight yọ wá di twenty nine six six hours tọ́ka yẹn ọdún kẹrin rẹ̀ six hours ló fi di in days tó padà tó twenty four hours ṣùgbọ́n tí òṣùpá òun ò mú wàhálà lọ tààrà gbogbo àwọn oní tó gbé inú ìfàdákì lẹ inú ìfàdákì inú mọ̀ nìṣẹ́sà wọ́n ṣe mistake wọ́n correct wọ́n ṣe mistake wọ́n correct àwọn náà nímọ̀ tí wọ́n fi dé o ṣùgbọ́n wọ́n ṣe mistake but mistake yẹn wà padà má padà lọ correct ara rẹ̀ níwájú tí wọ́n bá mú oṣù eléyìí pé twenty nine eléyìí ọ̀jẹ̀ ọlọ́run lè yàn jẹ́ dáadé tọ́ bá mú ìtọ́jẹ́ ilé ìwọ̀n jẹ́ dáadé ọlọ́run lè ṣe twenty nine ṣùgbọ́n ní kẹyìn kìíní ẹ̀ta padà máa padà kọ́ rẹ̀ jàrá máa padà kọ́ rẹ̀ jàrá pẹ̀lú ìmọ̀ tó wọn kọ́ so gbogbo àwọn ìmọ̀ yìí wá ní kìí ṣe ìmọ̀ pamọ́ o téèyàn máa rè pé ìmọ̀ kẹ́ńtẹ́ pé nínú àwọn ìlú mọ̀lọ́gbọ́ ìbí kìí ṣe ìlú mọ̀lọ́gbọ́ ìbẹ̀rẹ̀ rárá rárá so ìmọ̀ tó ṣe fọ́ lọ́wọ́n bá ti mọ ohun ẹ̀dá rẹ̀ gbogbo ìmọ̀ tó lọ́wọ́n bá ti fi mọ ẹ̀dá kan ẹ̀dá mi ní ọmọ tó bá ti mọ ìyẹn ni pé tó bá ti fi mọ àwọn màláìka àwọn màláìka àwọn ọmọ ẹ̀dá ìdẹ́nà ẹ̀dá ìmọ̀ tó bá ti rí ọ̀sẹ̀ lákòókò ìmọ̀ jìnlẹ̀ lónìí kò tí ì gbé kọ́wá jẹ́ pé tóbìnrin ó lóyún ó ní ọ̀wá ti ju ọ̀sẹ̀ méjì lọ ó sì sàlàyé pé ọkùnrin ní bẹ́ẹ̀ àbóbì kò lè mọ́ láyé ìmọ̀yàn ọ̀dọ́ lọ́wọ́ bá nìkan lọ́wọ́ kò tí ì gbé fẹ́ ní kẹ́kẹ́ ṣùgbọ́n tó bá jẹ́ tó bá di pé ó ka forty days mẹ́ta tí ó máa ṣe lè di oṣù mẹ́rin tó oṣù mẹ́rin yẹn bá pé láàárọ̀ tọ́lọ̀ bá rìn màláìka kẹsílẹ̀ pé lọ sọ fún ọ̀lẹ́yìn ìkásìkẹ̀rẹ́sìkẹ̀ وعجله وعمله شقي أو سعيد شقي أو سعيد lọ́ọ̀kọ́ kalẹ̀ fún gbogbo àwọn kẹlẹ́rẹ̀ yẹn bákan náà màláìka yóò wá bèrè pé àìsẹ́sáré àwọn ìgbà yóò bèrè wọn náà wà pé sọ́kùnrin ni kí n ṣe é ní àbóbì ń dọ́lọ̀ bá ní ó ṣe é tí màláìka bá parí iṣẹ́ rẹ̀ bí ṣe ń parí iṣẹ́ rẹ̀ báyìí iná ẹ̀ ní kò jí ní parí ní ṣiṣẹ́ lọ́wọ́ làwọn oúntọ̀ ń dọ́dọ̀ dọ́tọ̀ tí dọ́tọ̀ wá wò pé díẹ̀ ń lo ìmọ̀ mi ibi tí ti di àlọ́wọ́ màláìka jáde ó ti parí fẹ́ẹ̀tẹ̀ tọ́ba débẹ̀ òun ẹ̀lẹ́ kẹjì tọ́ba débẹ̀ láàrin ìṣẹ́jú àyà ìṣẹ́ kẹjì ọkùnrin yẹn obìnrin yẹn ó lè kẹjẹ ṣùgbọ́n tí màláìka ọ̀bá yẹn ti parí fẹ́ẹ̀tẹ̀ gbogbo ìmọ̀tọ́nà bá ti gbé kúrò lọ́dọ̀ ara rẹ̀ ti ta lọ́dọ̀ tó ti gbé fún ẹ̀dá tẹ̀lú ẹ̀dá ọlọ́run ọ̀sẹ́ni tó lè ọmọ ọwà lọ́wọ́ ọgbọ́nà bàbá ọ̀bá ọkọ̀ tó tó lè àìní mi gbogbo bọ́ bá ti sọ pé ó mọ̀tò ó tún máa tó ní mọ̀tò lábẹ́ ẹ̀mọ̀ bá ti lábẹ́ ẹ̀mọ̀ bá ti ìgbó ni bóòlù owó ṣe yọ nígbàtí bóòlù owó ṣe wá ṣe yọ yìí ibi tá a ti lọ́ta tó lẹ́lọ́ gbé tọ́pìkì wà òun ni àkókò méjì kan ti máa ń yàtọ̀ dáadáa ní gbogbo àgbáyé kí lákòókò náà ọlọ́run bá sọ ní sọ́wọ́tò kọ̀rẹ́ṣì ọlọ́run bá ní pé ṣùgbọ́n àwọn àgbà ṣe é ìdí ìlà ìkọ̀rẹ́ṣì ìdí ìlà ìyẹ́mọ̀rẹ̀ ṣìṣẹ́ ìwọ̀sán tẹ́lá àkókò méjèèjì ìwọ́tọ̀ ọ̀bá mọ̀ tẹ́lẹ̀ àkókò yẹn ni bá a ti máa ń kírun wa máa ń dàrú bá a ti mọ̀ tẹ́lẹ̀ ẹ̀fí táìmù táwọn bàbá ti mú ta dé bá pé sọláàtò làásì aago mẹ́rin sọláàtò súbùhì táàgó mẹ́fà máa kó sẹ́dí mẹ́ẹ̀ẹ́dógún àwọn kó sẹ́dí mẹ́wàá lákòókò táwọn èèyàn yóò change ìmọ̀ ń bẹ́ẹ̀ náà lọ́lọ́wọ́n bá fi sọ pé àkókò méjèèjì yẹn tẹ́yìn ẹ̀kọ́ èyí máa fi ń àjò yẹn ọlọ́wọ́n bá pè wọ́n láti ṣe kí torí pé ọ̀nà tí ó ń gbà lókè tọrí kọ ọ̀nà méjì àwọn àkókò tó wáyà táyé ti lọ́nà di àkókò gbà tó yẹ kí òun ṣe yóò sì ṣùgbọ́n wọ́n dá àkókò méjèèjì tá a sọ yìí yọ mọ ọ̀nà kejì ọ̀nà kejì yẹn tó bá ti sẹ́ńtà àtàrí wa yọ jẹ́ díẹ̀ òní dúró ní sẹ́ńtà orí wa nígbà táìmù tó fi yẹ yẹn òjì wa ó sì kí n kì í lẹ́gbẹ́ bó ṣe rọra yẹ kí n kì í lókè yẹn náà bẹ́ẹ̀ náà ló ṣe mú òjì kékeré kan òjì kékeré kan yẹn òun lá máa wọn gbogbo àsìkò ó ti lékún nígbà tí wọn bọ̀ tẹ́lẹ̀ á kò lé òun òun là ń pè ní alifẹ́yì nínú kéèké tó fẹ́lú ìdáwà tí tó ń bá yàtà tí nǹkan máa ń bẹ lásìkò ṣìdá ọ̀sán yìí tó ṣe pé àkókò yẹn kàkà tó ń rò dúró ní sẹ́ńtà tàbí ẹ̀jẹ̀ tó bá dé sẹ́ńtà wa ọ̀nà ẹ̀rú ìtọ́gbà yẹn ló jẹ́ kí òjìkẹ́ ọ̀rá yóò ṣẹ́gbẹ̀kà díẹ̀ ó ṣe ọ̀rá yóò ṣẹ́gbẹ̀kà díẹ̀ yẹn ìwọ̀n bá tọ́ ráyọ̀ yẹn làwọn olùmọ̀ wá sọ pé káwọn táìmù yẹn káwọn òjì ohun láàmà wá fi kún àkókò àwọn ọmọ wà lókun ló fi jẹ́ pé kí wà láàmà sábà àti tí jù sọ̀lá àtọ̀lá tí ọba yìí wà dára torí pé sọ̀lá àtọ̀lá tí ìwọ̀n tá a mọ̀ sí tẹ́lẹ̀ náà ni pé yọ́ máa wọlé nígbà tí òjì bá ṣe dìídì wa tó jì bá ṣe dìídì tó jì gbogbo nǹkan bá ṣe dìídì rẹ̀ láti ti wọlé ṣùgbọ́n fi ṣe ìtàwọ̀ sọ́yí ó fi fẹ́ wù yẹn kú ní òfin wá ti dèédé láìwù ti tẹ́lẹ̀ bí wọ́n máa jẹ́ wọ́n pè ní fẹ́ìkù fẹ́ìkù yẹn náà òun náà làá máa gbólóhùn yẹn náà làá máa ń lò fún ogun táwọn mùsùlùmí lọ jà tí àwọn kèfèrí ọ̀bá wọn jà rárá wọ́n kẹfẹ̀kẹfẹ̀ wọ́n sá lọ àbí wọ́n sọ̀rẹ́ndà láì jà rárá wọ́n sì gbogbo àwọn wọ́n sì gbogbo wọn lẹ́rù ọkọ̀ ògbà àwọn dúkìá wọn àwọn dúkìá yẹn rẹ̀ a ní pè wọ́n ní àǹfààní ma ó mọ́ tá máa pé àwọn dúkìá yẹn kéde o àlùfẹ́ òun ní àlùfẹ́ ṣùgbọ́n fẹ́ẹ̀wù yẹn níbi ojú ogun wọ́n yàtọ̀ sí fẹ́ẹ̀wù yẹn ìmọ̀ọ́dá tí a ọkọ̀ ti sọ́là gẹ́gẹ́ bí ká bá pé àṣà rẹ̀ ká pé àṣà rẹ̀ ọ̀hún nínú àkídà awùfẹ́kẹ́ tàbátà pé kọ́ọ̀lá ṣàárẹ̀ ń ta gbàdé ó lẹ́nu pé ọlọ́run ọba tàbá nẹ́bí wa Muhammad sọlọ́lọ́ àlọ́ asòfin sọ báyìí pé ó lè jọ ọlọ́run ó lè jalè ní. ṣùgbọ́n tàbá sínú lọ́gàn tàbá sọ pé the africa lọ súwìtì ni o súwìtì là ń pè bẹ́ẹ̀ méjì lábá àṣàárí náà ìmáná súwìtì tó ti yé ọ̀nà tó gba agboolé lọ là ń pè ní àṣàárí nínú èdè lábá kò láwọn fẹ́ níwọ̀n yìí terminology iṣẹ́ pọ̀ kẹ máa ń gbé ta ní kìíní jẹ nínú fẹ́kẹ́ tàbá tó sọ nípa fẹ́kù lílé sọ̀rá ohun tá a gbàlérò pẹ̀lú rẹ̀ ní oòjì èyí tó ṣe pé nígbà tí ó wo títẹ́ sáàtà yìí tọ́ra yọ ọ́ lẹ̀lẹ́gbẹ̀ẹ́ wa òun láwọn àfikún gbogbo ohun tá fẹ́ wọ̀ lọ ló fi wá máa ń fà pé ní àwọn àsìkò òun yẹn máa ń pọ̀ síwájú sí yọ pọ̀ síwájú sí títà nǹkan mọ̀ sí tẹ́lẹ̀ ló fi jẹ́kú sọ láti ṣubú ìlákòókò yìí ẹnìkan bí ẹgbẹ́ yóò á ti sọ láti ṣubú yìí ní aago mẹ́fà okùnkùn ìṣẹ́jú aago mẹ́fà okùn ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún aago mẹ́fà okùn ìṣẹ́jú mẹ́wàá aago mẹ́fà okùn ìṣẹ́jú márùn-ún tá a máa ń fi láwọn àkókò ti tẹ́lẹ̀ o bẹ́ẹ̀ ìmúta kí ló fà ń tó fà náà ni pé àsìkò yìí òun change láwọn àkókò yòókù láti máa ní àwọn àfáà náà tó wá tó dìtẹ́ ti kìíní yẹn ọpẹ́ tó láwọn tí wọ́n gbé ètò yẹn kalẹ̀ tó fẹ́ fi ṣe rúfú wa lẹ́yìn sòfin mùsùlùmí àwọn tó kọ́ bẹ̀rẹ̀ fún èsì mùsùlùmí wọ́n ti àwọn ọ̀kẹ́ sì ń bẹ lágbàáyé tó yẹ kí wọ́n èsì mùsùlùmí ṣùgbọ́n wọ́n mọ̀ pé wọ́n ń jẹni fáwọn táwọn bá dìtẹ́ ti orí kan mùsùlùmí oúnjẹ fáwọn máa jẹun bẹ̀ lọ títí láíláí oúnjẹ ti ti kó àwọn ní parí àwọn mùsùlùmí ti máa dáàbò àwọn lọ láyé ìparí pé ẹni báyìí ló ti ń jẹ báyìí ẹni báyìí ló ti máa jẹ́ kí wọ́n ti máa sáré sí pé káwọn tó ń tó máa ń pàdé wa pa àwọn tó sí kúrúkúrú àwọn àfáà ṣe fàtàwà wọ́n rọ́dú ìdànù rọ́dú rẹ̀ torí pé báwọn ti ṣe é ọha aláfà àkókò òun tí oríṣi ọlọ́wọ́n bá mú wá fún àlèhùnmọ̀ yìí sallallahu alaihi wasallam ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kọ́ aláfà rẹ̀ ó wá jọ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ fàtàwà láti máa rẹ̀ tí wọ́n ti ní 1980 àwọn fàtàwà sábà ń bá ti ní 1990 tí wọ́n bẹ́ẹ̀ tẹ́ tí wọ́n lè parẹ̀ báyìí ní ẹ̀dá tẹ́gbẹ́fẹ́ tẹ̀tùwímù yẹn ẹ̀má lọ yọ́ bẹ̀sùn jẹ́ fún wa ẹ̀yà lo ìlànà ìbánibí ti fi wálẹ̀ tó bá ti kí tó bá yàtà ní àsìkò tó ìtọ́lé tí tó bá ti àgbẹ̀dẹ̀ wàhálà yẹn wá kọ́ síbi pé àwọn míì náà àwọn ní ó tún lọ sí gbọ́yà àwọn mùsùlùmí àwọn ajá sí wọ́n pàtàkì àwọn mùsùlùmí já sí àwọn ní ọ̀pọ̀ lọ́wọ́ alàlẹ́kọ̀ọ́ wọn ọ̀pọ̀ lórí àṣìṣe lọ́nà wo ni torí pé bóòwù ṣe ń sáré 100 degree degree wo láàmú láti àṣùbá bákẹ́lẹ̀ dìgírí wo láàmù ní àsìkò ìṣáà ibi tí dààmú ti bá wọn ọwọ́ ajọ́ jẹ́ pé wàhálà ẹwà wá kí n sọ agbègbè kan náà wa lọ́dọ̀ lábẹ́ àwọn àdá ìbẹ̀rẹ̀ rẹ̀ Imam Malik Imam Shafi'i Ahmad ọ̀rọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ lórí àkọ́ ti ọ̀rọ̀ wọn papọ̀ tí o sì fi jọjọ bí egbò rẹ̀ ní ìtìláàfù tó ga àwọn tó ń lè ìtìláàfù ní pé ìgbà wo ni wọ́n máa parí gẹ̀ẹ́gẹ́ ni wọ́n lọ dé ìgbò ni wọ́n máa bẹ̀rẹ̀ wọn ní wàhálà tó yẹ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí kí tuntun sọ máa máa lé ẹni pé àwọn mọ̀lẹ́kí yà àwọn ṣàfihàn yà àti àwọn hànẹ́ ẹ̀bìlà àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ní pọ́blẹ́mù tábàkùn àlẹ́ yìí dà lórí àkókò òun ọ̀gá àbọ̀ àdìfáàdì kẹlọ́ yàtọ̀ níbo ló ti

tàbí kí n sọ fáwọn ah, àná àwọn ibi táwọn ọjọ́ náà ni pé àwọn mú ìdàlẹ́gbọ́là ìdàlẹ́ àyà ìfà ọ̀fà pé ìfà làwọn mú pé àlùfájà yìí yọ lẹ́tí fẹ́ máa mọ́ bọ̀ àti gbogbo ẹni ká kí súwé ó tún lẹ́pọ̀ àkókò táwọn máa ń mú ní máa ń bọ́ sókè díẹ̀ sígbà tí wọ́n ní kí wọ́n pè wọ́n pàápàá jùlọ wọ́n àwọn ànábì nígbà tó ti di bí sọ̀látọ̀lá àṣì lọ́dọ̀ ọtí ẹ̀ àti gbogbo àti sọ̀látọ̀lá àṣì wọlé òun ní ìgbà tí òjì bá ti dèédé pàṣù rẹ̀ lábẹ́ ìdábẹ́jì ọmọ báwọn yóò sọ pé tó òjì bá gbogbo òjì bá ti dèédé rẹ̀ iná ẹni sọ̀látọ̀lá àṣì wọlé lákòókò tí lórí ti jáde sọ̀látọ̀lá àṣì wọlé ṣùgbọ́n lọ́dọ̀ ọtí ẹ̀ pé àkókò tí lórí jáde òun ní ìtọ́ bá jẹ́ ìdáméjì tó ìdáméjì òjì ìbáyẹn wà ní àṣírí wọlé ó wá jẹ́jẹ́ pé lásìkò tá a wà yìí fúdù sẹ́yìn lọ́wọ́lọ́wọ́ gẹ́gẹ́ bí mọ́tà bí àbúrà ní ifá àwọn gbà pé pẹ̀lú ìlànà yẹn five seventeen ni wọ́n á tún tó lásìkò lónìí táwa lẹ̀ five seventeen five seventeen ní ìsẹ́nisẹ́kì o ah. wákà ọ̀fẹ́ ẹ̀kún wákàtí kẹsíra wọn tí wọ́n fi jọra wọn àwọn àmẹ́ wákàtí kẹrin ni wọ́n ló fi jìnà sí àwọn ọmọdé àmẹ́tẹ̀ẹ̀ta lókù wọ́n fẹ́ tó wákàtí kẹta 517 ní tòní lọ́dọ̀ àwọn àmẹ́fù ṣùgbọ́n lọ́dọ̀ àwọn àmẹ́tẹ̀ẹ̀ta yókù là two ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta yókù 422 ní tẹ́bàtí mo bá 17 àti 422 ẹmọ pé ó kù sẹ́jú mélòó sí ìfẹ́ wákàtí kẹ iná ẹ̀ lókù ṣùgbọ́n pẹ̀lú ìmọ̀ àbúrò àdífà pẹ̀lú tó yá wọn pẹ̀lú nínú mọ̀ lò fún àdífì ní pé àkókò sọ̀látọ̀lá àtúnyẹ̀ wọn máa nígbà tí kò ti bá jẹ́ ìdáméjì lọ́pọ̀ méjì rẹ̀ ibi tí wọ́n ti yà pa ara wọn ló fi wá pé lọ́pọ̀lọpọ̀ ọgbà tá a bá ń sọ nípa àkókò tá a mú tá a ń lò tá a fi ṣe ìrìn ìgbẹ̀yìn táwọn àfa àti lónìí èyí tá a ń lò tá a fi ń àkókò yẹn òun náà ni màlìkíyá ọ̀ṣàfihìyà wọlé hànàbìlà tàbí ètò bí tùtàbọ̀ àlefa wa ẹmọ fáwọn bàbá wa jẹ wà ó lè tán nígbà tá a bá jọ bá ń kírun sọlá tó náà sí laago mẹ́rin táwọn àkókò di five seventeen kí wọ́n tó pè ó ẹgbẹ́ bá kọ́ twenty two bá sọ tó pè ó inú wọn rẹ̀ tó pè ó nítorí pé láti thirty five to five That is máa bì ẹgbẹ́ kan ẹgbẹ́ kejì àwọn lájínà lájínà wa kóra wọn jọ pé èmi fẹ́ sí ìtò wà accurate àwọn ẹgbẹ́ kan sí àwọn kan sí àwọn ẹgbẹ́ tó kú ẹ̀ correct tó àwa ní oṣù tiwa àwọn kan náà wọ́n bá ẹ̀yìn òkú lédè wà ní oṣù tiwa ọ̀rọ̀ kan bẹ̀rẹ̀ lọ́dọ̀ ṣé kò mẹ́ta àgbà ní ṣe ní láǹfààní àti kàkó wa mí nínú ọ̀rọ̀ wọn kẹtí wọ́n béèrè wọ́n nígbà tí àwọn wà ní sòǹdíyà táyì tí wọ́n fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ní sòǹdíyà ọjọ́ ọdún mẹ́ta wọ́n láwọn rí pé bí wọ́n ti máa ń pè wọ́n ní mọ́sálásí àti àwọn mọ́sálásí àti sọ̀rọ̀ ó kò àwọn tó ṣe wọ́n gbìyànjú nígbà fájírù sọ́ọ́dínkù ní ti yọ fájírù tó ṣe pé tó ń bẹ́ẹ̀ ṣe yọ ìyọ́ máa mọ́ bọ̀dọ̀ èyí tí ìyọ́ tó máa ń kiri tí wọ́n máa ń kiri àwọn wá sí èsì pé táìmù tí wọ́n ń pè gẹ fájírù káàdìmù yẹn ti yọ fájírù káàdìmù yẹn ni pé òun ọ̀yọ́ yíyọ tó bá yọ báyìí ọ̀kẹ́sẹ̀ òun ẹ̀ látẹ̀lé dúdú náà ló ti wà lókè láàrin rẹ̀ sí àlùfájà yóò dodo àlùfájà yóò àlùfájà yóò dodo láàrin méjèèjì síra wọn àwọn olùkọ́ kíyèsí pé twenty minutes àbí thirty minutes ní wọ́n máa fi wọ́n máa fi yọ síra wọn. ẹgbẹ́ tí káàdì bá ti yọ ni ó ti dúdú padà tábà máa retí ìjọ jẹ sọ́ọ́dẹ̀ tó dúdú ló bẹ̀rẹ̀ káàsì twenty minutes lẹ́sà àbí thirty minutes wọ́n wáyé àwọn akéèsì ọ̀gá yẹn wá dọ́dọ̀ fún abúgbàsì inú orin tọ́lọ́ tí wọ́n mọ̀ pé tí tí bàbá mọ̀ pé tí bàbá bá ní bá sọ kẹta ní ìjà ní ẹ̀ torí wọ́n mọ̀ pé ìmọ̀lẹ́ ti ń sọ̀rọ̀ ẹ̀ òun sì lọ́nà ọba sí ní mujadid century two year two thousand mujadid ní one four zero zero ẹni fourteen oh oh ẹni tó tọ́nà ọba ní kó tún ẹ̀sìn yẹn ṣe ní sẹ́ńtírì kọ̀ọ̀kan wọ́n ti wá bá ti tá ní àwọn òrí ẹni tó tọ́nà ń lò ní sẹ́ńtírì eléyìí o àlùbáyé bẹ́ẹ̀ ni wà ní bàbá àgbà náà táwọn náà bá gbọ́ pé àwọn bàbá àwọn bá ti sọ kẹka wọn ní yé o bí bàbá àgbà ti ti ṣàlàyé tó pé téèyàn bá dìde látòrí ọ̀fun tọ́wọ́ àtúnṣe mi ọ̀ lọ wùlé mọ̀ ní hamida tọ́wọ́ káwọ́ sí báyà wọ́n ní pé bídí àtún wọ̀lọ̀ láàrá àdádálẹ̀ ni ó kó àmìsì ní ohun ẹnu ẹgbọ́rọ̀ láyé bí wọ́n ti lọ fún lẹ́yìn bàbá bá ti wọ́n bá rí bàbá bá ti káwọ́ táyà àwọn tí wọ́n rí wọn ni wọ́n sọ fún wa bàbá kò sí bẹ́ẹ̀ ń bàbá ìgbà ni mo fi há inú fàtàwà sí pèsè èyí gbọ́dọ̀ máa fi ohun rẹ̀ pọ́sì máàmù rẹ̀ ní wọ́n kàwọ́ lọ wọ́n á fọwọ́ lọ gbáyà lọ orí wọn mọ̀ pé ní tó ṣe nǹkẹ́ yìí láàyè fún àdúrà ní ìṣàwọ̀ kò ní ṣe lórí ìfẹ́ ń tọ́ ní ìṣèlú ní ìṣẹ́ alimohim ti máa fẹ́ sọ ni pé nígbà wọn bá ṣe wá gbọ́ ọ̀rọ̀ tí bàbá làwọn lájínà kẹmẹ wàá jẹjẹ àwa ń pa wọn ní umbele kọrọ umbele kọrọ àwọn lájínà yìí wọn pẹlú àwọn ní umbele kọrọ nígbà wọn sì gbìyànjú tí wọn tán bàbá bá ti wá yiri ẹwù àwọn olùmọjókòó tí wọn rí pé ah! eléyìí eléyìí fojú tó tọ ọjà owó akọrọ ilà sọwọ bàbá bá ti wá wọn sì tìkárò ẹ pé kó tó di pé kí ni a gbọ́dọ̀ kéde fáyé kó tó di wá máa lò so kó tó di wọ́n ti tẹ̀wá kéde rẹ̀ tí wọ́n wá ń lò ṣùgbọ́n gbogbo ohun táwọn yìí ní sí tó wà páàtì gbogbo ohun táwọn gbé wáyé lónìí àwọn fóònù tá ń lò ó ti jẹ́ ọ̀rọ̀ òkú agbáráta wọ́n ti kó gbogbo ẹ̀ sójú kan náà application ti kó gbogbo ẹ̀ sójú kan náà ìyẹ́ ọba fẹ́ lónú àwọn alájìnà ẹ̀ lókù àwọn alájìnà ẹ̀ wá ní ìwé tẹ́ ń wò yìí mọ́kọ́ méje lájínà méje pẹ̀lú àkókò wọn lájínà ń múlò kó ẹ̀ ìran àṣùbá lónìí wípé afẹ́ pẹ̀ ó afẹ́ pẹ̀ ó pé tábà tí èpè tẹ́ láti sọ láti sọ wọ́n ní 552 ní 5 kìlómọ́pẹ̀ 552 8 minutes to 6 ni àwọn múlò kó wà tí wọ́n sọ yìí àyàn àwọn mùsùlùmí wọ́ọ̀dù lè sáńpé lọ́dún lọ́tọ̀ lè ara pè lánàá lónìí tí wọ́n bọ́ sí tí wọ́n lé ṣẹ́jú méjì ẹ̀jẹ̀ wí báyìí tí wọ́n lé ṣẹ́jú méjì tí ó ń gbèlò pọ̀ àwọn ayéhàmù mìsìríyà àwọn ará mísírọ̀ àwọn ará ilé fóònù tí wọ́n 548 ìṣẹ́jú rẹ̀ ló fi díyẹn ní ìṣẹ́jú mẹ́rin ìṣẹ́jú mẹ́fà ló fi díyẹn àwọn ìtìhádì ìmọ̀ẹ̀tọ̀ mọ́tò ìsìlámíyà sí Faransé ní France ìrún àṣùbá àtòní ẹwọ tí wọ́n pé mọ́ tó dé pé nínú sẹ́yọ 619 sí ẹgbẹ́ mọ́ sọ́jẹ́ kẹ máa mọ̀ pé tí wọ́n kọ̀rẹ́tì àwọn èèyàn kọ̀rẹ́tì o tí a ti pè mú gbà 619 àwọn àwọn àdìmọ́tílẹ́sì tì ní àdìsìlámi sí Singapore Singapore lókẹta pé Singapore àtúbà àtúwọn lónìí 546 546 sáà máa wọn ní 546 548 552 554 àwọn èèyàn tí àwọn èèyàn pọ̀jù síra wọn bí o ní sí 1998 àwọn amẹ́ríkà sàmàlíyà north america northern america àwọn ní ìrún àṣùbá ní sẹ́yìn tó ní o six posts tátó pè tátó pè gbogbo tí wí tátó pè jẹ́sí pé tátó kí o tátó pè gbogbo ọmọ bá pè ní ìbú àtátó pè ní o ní pé báyìí láàkẹ́ o tátó pè o yẹ kó ọ̀pọ̀lé ẹgbẹ̀rún ọwọlé ẹfẹ̀rún ní làwọn táìmù ẹgbẹ́ táwọn olùkíṣẹ́ òsì yẹn o tí wọ́n yẹn náà jí tí wọ́n yẹn náà jí àwọn jáàmíà tó lè olùkúlẹ̀ ìsìlámíyá táwọn fẹ́ ní kàràásù so àwọn ní pé 554 táwọn 554 ẹ̀fà ọba prọfítọ̀ prọfítọ̀tìlẹ̀ aláwọ̀ ìsìlámì fásitì kọ́ ní làwọn pè yẹn lásùpá àtòní. ìgbà wo ni wọ́n yọ nínú sẹ́yìn gbogbo wọn ni wọ́n papọ̀ lórí ẹ̀. sẹ́wọ̀n kò fọ̀ lónìí yóò nínú sẹ́yìn o òun yọ ìsọ̀wọ̀ ọmọ àwọn òwe tí wọ́n wá ní sẹ́yìn ìmọ̀ ńlá lélẹ́yìn o látàgbẹ́ ògbé ọgbà ìwé lọ àwọn nàìjíríà lọ bá yé wa jẹ́ wọn pàdá ìbáwọn wí ti ta tó wọ́n bá yé wa jẹ́ ti àwọn pòfẹ́sọ̀ yẹn àwọn sì lẹ́ kọ́kọ́ o àwọn bàbá bàbá rà fún báwọn ẹgbẹ́ ni pòfẹ́sọ̀ lónìí ọ́ ìṣẹ́ ti bọ́ fún wa ó kọ́ ló ó kọ́ lásán ló torí pé kéèyàn kẹ́kọ̀ọ́ nǹkan jítò yóò máa fẹ́ lọ́wọ́ ẹni tó mọ̀ kìíyàn náà jítò kéèyàn bá ti kọ́ lọ́dọ̀ ó ọlọ́run bó tún padà gbé ìdí hàmù tuntun fún wọn tó tún padà forí ọ̀gá rẹ̀. ṣùgbọ́n látà pé àwọn tó ìpín bẹ lọ́dọ̀ tiwa yìí àti kó wàhálà tó pọ̀ ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ nàìjíríà àti kó pọ́blẹ́mù ẹni tó ṣe ẹlẹ́sẹ̀lẹ̀ pòfẹ́sọ̀ tọ́wọ́ adìgbọ́ wa kọ́lé ojú kọ́lé tírí flat tírí bẹ́dún flat olóko ọba gbàjà lọ ọba pàtẹ́ẹ̀tì nẹ́jẹ́ ọba mọ bí ó ṣe lóṣè tó ilé bá lọ ọmọ bí ó ṣe ti wáyà já lókè ọmọ bí ó ṣe bùkẹ́ èlé fún ìwé yóò ti só ọwọ́ afẹ́ lọ pẹ̀ ní tọkọ olùdí ọdún mẹ́ta lédi wá bùkẹ́ lọ wá sí tán ibi títí ṣe lọ sí ìjà sí ilẹ̀ lọ́wọ́ àdéhùn pé lókè pé wálé tó mọ́ ọkọ̀ wáyà yìí ah, ọ̀gá wáyà pupa wọ́n pè ọ̀ọ̀ tàmbálà kékòkò nígbọ́ ọmọ olóòrùn aláàbò gbogbo tí wọ́n ń kọ́ níbi mẹ́sìn lónìí ibi tó yẹ kọ́ rọrùn gbogbo wa lé kámọ̀ ẹ̀kọ́ tó yẹ gbogbo wọ́n mọ̀ wọ́n kẹ́ fìyà jẹ wá lórílẹ̀-èdè tó gbogbo àwọn èèyàn kú mọ́ alọ́wọ́ ń ta àwọn tí ń ṣe wọ́n ta àwọn táàsì ní ẹ̀kọ́ tó yẹ gbogbo wọ́n mọ̀ ṣùgbọ́n wọ́n mọ̀ ọmọ dá wa láyé ẹlẹ́ ó lé tí wọ́n máa wá bí ọpẹ́ tẹ́nẹ́sọ́ lọ ẹ̀yìn ijú rẹ̀ kí ló kọ tí wọ́n ń pè pàdínláì ọkọ̀ tí ó lè ṣùgbọ́n tó ẹgbẹ́ bóyá àwọn bàbá wa lápọ̀ọ́lẹ̀ tó dá tí wọ́n sọ pé tẹ́nẹ́sọ́ lọ ẹ̀yìn ijú mẹ́rìndínlógún ni alákọ̀ọ́kọ́ gbẹnu sọ́run ló kọ̀ ẹlẹ́ẹ̀kejì tá ń bí ọdún ẹlẹ́ẹ̀kẹta hmm, ẹlẹ́ẹ̀kẹrin bẹ̀ẹ̀nù dákẹ́ wàdá ìyọ́ àbẹ̀ yóò ti mọ̀ ṣùgbọ́n ní ìṣòro sọ pé tẹ́ni alákọ̀ọ́kọ́ wọ́n ń pè ní kàǹkúrà Dání ẹlẹ́ẹ̀kejì sáàpà kákòkò. Dání ẹlẹ́ẹ̀kẹta dáàlù mú kàkíkò à. Dáàbò olùdẹ̀gẹ̀ à. Bó olùdẹ̀gẹ̀ à wà ń tàbí wọn kó sí wa nígbà lójú wa. Bọ́mọ bá wá tẹ̀ mú mú sí tó jẹ́ bí àwọn tó jáwọ̀ òbí, àwọn tó jáwọ̀ yàtọ̀ ẹjá máa tẹ̀ wọ́n fún ó bá fún àwọn ọmọ kìí ṣe ọmú pé ọmọ ń sunkún láti mú lọ́rùn ọmọ pé mú ọmọ kọ́ máa bì síbẹ̀ láyé ọmọ kalẹ̀ ó ti láwọn kẹ̀kẹ́ kí ẹ lọ jẹ tí tó lóyún ọmọ àlọ́ tó lóyún ọmọ àjẹ tí ọmọ àjẹ ìfẹ́ lọ bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tí ẹ bá fi ìtẹ́ ọ̀tọ̀ ní ìwé ọlọ́sà tó tún lọ́dọ̀ ya ara ti bàbá rẹ̀ ọ̀tọ̀ ní pẹ́kẹ́ èjì ní látọ̀ wá tó ṣe pé tó bí èjì gbọ́n kan láàkọ́ ó gbọ́ ilẹ̀ kí nígbà tó gbé ìgbọ́ ilẹ̀ kẹta tó ní pẹ̀lú ọmọ lónìí ta wí wí wí wí wọ́n kọ́ mọ́ndé wọ́n kọ́ tùlé wọ́n kọ́ wọ́n ó ti di mẹ́ta olùkọ́ ti gbìyànjú ihun tí bèèrè lẹ́ta mú ní ó ihun tí bèèrè lẹ́ta mú ní ó tí bá ti bẹ̀rẹ̀ pé túnrẹ́ tó máa fọ́ ìsíkọ́ tó wà mutum ne zai shiga to fa tun so ba su shiga to fa tun so ba su shiga to fa wallahi ta samu ba ne da ba kuma zuwa ji tun ne so ba su yo ma wo yi ko ye in wo ko ọmọ ọmọ ọmọ àwọn tá a lè ṣera wa pọ̀ ọlọ́pọ̀ sára gbogbo wọn ni wọ́n panu pọ̀ nígbà pé owó yóò ń sẹ́yìn o yóò ní o ìṣẹ́wọ̀n irun zúrí ó tó ní 1 o'clock irun tí ń sọ fún wa yìí òun náà ni màálìkíyà ṣàfihàyà àti hànáàfíà olóògbẹ́gbọ́n mi àwọn àhnáàf náà gbogbo àwútáwí náà kò tí wà lọ́rọ̀ tó ní 1 o'clock iná lápẹ̀ òun zúrí ọfẹ́ pẹ̀ òun zúrí ní sẹ́yìn o 1 o'clock ló tó lérò lónìí tọ́ba ní sọ̀lá sọ̀lá ọ̀pọ̀lọpọ̀ wọn ní sọ̀lá 422 Ummul Qura 422 Muslim World World League 422 Ayatul Misriya Mara Egypt 422 Bákanáà Ìtìhádì Mùsùlùmọ́tì Ìsàlíyà ní Faransa 422 Bákanáà Mọ́sí ti dé ní Ìlànì wọn náà 422 ọ̀pọ̀lọpọ̀ wọn 422 Jámánà tó lè olóògùn Ìsàlíyà 422 náà nílùú sẹ́yìn lónìí. Pé ká tó ní ìpèrò ìrùsọ̀látọ̀ àásùn bèèrè pé àwọn àtìsọ̀wọ́ táìmù náà wá kí lónìí 422 ẹ̀dọ́kọ̀ ẹni wá tún sọ̀rọ̀ sọ̀rọ̀ sí ìlú ní láàgbò mẹ́rin gbogbo àwọn ọmọ yìí ẹni tí ọ̀bá wá mọ̀ nípa rẹ̀ yóò wá máa wá lágídí tí ò ní tukọ̀ agídí tí ò ní tukọ̀ gbogbo ẹni bá tún lágídí rẹ̀ mo tẹ́lẹ̀ mọ̀ ní pé á ah, gbogbo tí wá ń bímọ tó wó ti á wá jẹ́ láìmọ̀kẹ́ lágbègbè yìí aláìmọ̀kẹ́ńtà gbogbo yẹn gbogbo world wide ni wọ́n ti kó gbogbo àwọn kọ́ńtì sí abẹ́kẹ̀yẹ ọ̀kẹ̀tẹ̀ ẹ̀sìn ni pé ìlú báyìí àsìkò òun lónìí táìmù ni ọmọ ajẹ́ bákan náà sọ́nà àtúnú mọ́ kòrò ọ̀pọ̀lọpọ̀ wọn pé òun wọ̀ lónìí sàkíyèsí fúnra rẹ̀ ọ̀gbẹ́lẹ̀ ni ó ti ṣe sọ̀látù mọ́kí àwọn mú sí ṣe fi tẹ́rì àwọn rọ́pùtọ́tù làálàpẹ̀lá mú sí wọ́dlẹ̀kì àwọn 653 ọkọ̀ àwọn yòókù 655 wọn yẹn gbogbo lé ní 2 minutes 655 655 655 gbogbo wọn 655 655 ìgbà olùṣáyé òkòó ìbí wọ́n ti ti yàrá ìgbà olùṣáyé òkòó kí ló tún fa akókò nù wọn bí eléyìí náà wọ́n lọ dìgírì tí wọ́n mú lásùbá àwọn ìta gbọ́pàá wọn ọ̀pọ̀ yẹn dìgírì wọn tó jẹ́ bákan náà eighteen degree lọ́pọ̀lọpọ̀ wọn àwọn tó mú seven point five ń bọ́ sẹ́yìn àwọn tó mú eight point five ń bọ́ síwájú àwọn tó mú nineteen ń bọ́ síwájú nígbà tó fi ṣáyìn náà àwọn tí wọ́n mú seventeen degree sígbà tó ń tiwọ̀ seventeen degree sígbà tó ń tiwọ̀ ó lè máa yé wa ló ti máa sọ báyìí seventeen degree pé yẹn pé ìgbà tó ń wọ̀ o bí bóun ṣe ń sáré ó fẹ́ wá sáré yípo padà ó fẹ́ ní kó yóò lọ sí àgbájáde ó ti sáré tó bá tó sáré 17 degree iná ìṣá ìdóódó ìtumọ̀ rẹ̀ àwọn tó mú 17 ọ̀rọ̀ tí wọ́n ọ̀pọ̀ àwọn tó mú 19 ọ̀rọ̀ tí wọ́n ọ̀pọ̀ ló jẹ́ kíkiri ọ̀yà tó sira wọn lápòjú rẹ̀ àwọn ọmọ olùkọ́rọ̀ tí bàbá ń bá ti jẹ́ ìpè náà ẹ̀ka rẹ̀ wọ́n ní ká tó pè wọ́n ṣáà ní sẹ́yìn lónìí ó di 825 page twenty five but máa wà á darí ẹ̀ náà torí irú táwọn bá ń bá ṣe àbáwọn tí wọ́n ṣe lájú nìyẹn àwọn ọmọ ebi sọ láti fi ṣáyè tẹ́lẹ̀ ebi kó kìí ṣe pàkókò rẹ̀ ẹ̀já fi dìgí díẹ̀ sí fún wọn tó máa já bọ́bọ́ lọ́wọ́dọ̀ sí èsì bíbí ṣùgbọ́n wọn yókù tí wọn ò tó bẹ̀ débi òtù 802 kódà ọ̀kẹ́rẹ́ 742 ìjìhádù mọ̀nà tọmọ́tò ìsìlámídíà ní faransa àwọn 742 lẹ́gbẹ̀ẹ́ 742 wọ̀nyẹn náà ọ̀wọ̀ àkọ́ẹ̀tì tó ikú wọ́n lọ mú 19.5 degree lọ́fà wọ́n ti lọ mú 19.5 degree tó jẹ́ kí ṣáyẹ̀ wọ́n ṣe kéde olùkọ́lọ́ka ìjẹ́kọ̀lọ́ra ọ̀pọ̀lọpọ̀ 802 827 805 bí wọ́n ti mú lọ́nà tó tútù ẹ̀kọ́ tàbá fẹ́ kí ṣáì tàbá fẹ́ pèrò ṣáì lónìí tílẹ̀ mọ́ yóò lónìí tá wà lẹ́yìn pé ká tó pèrò ṣáì yéé tí ó kọjá yéé tí ó kọjá ká tó pèrò ṣáì gbogbo àwọn tẹ̀yìn wá rìn ó yẹ ká mọ̀ nínú àwọn ìjọsìn wa torí pé gbogbo èèyàn tá a bá kí tábòkò rẹ̀ tí ètò tá a bá mọ̀ tá a bá mọ̀ tá a fi kì bẹ́ẹ̀ méjèèjì lọ́lọ́wọ́n bá ní lọ́dọ̀ ọlọ́wọ́n bá ní rahma ó sì ní àdáhàjì àrahma àti kí ni o yàdí ọlá àánú títí tó máa ń lò déédéé méjèèjì lọ́lọ́wọ́n bá máa ń lò tó bá fẹ́ lo rahma rẹ̀ fún wa torí ìpè ẹ̀mọ̀ wọ́n yọ̀ndẹ̀ fún mi ògbẹ́ra mọ́tò wọ́n sàá

tí ó bá lọ aṣọ kọ́nà bàbá máa lọ rámọ̀ rẹ̀ wà lọ. ẹni tó bá kírun rẹ̀ lákòókò tí ò tíì pé tó fi wá kí ó sì mà bàtọ̀ láti sọ̀rọ̀ àtò ìwọ̀n rẹ̀ yẹn bàjẹ́ láàyò kò bàjẹ́ wọn ò sì ní ọmọ wọn ò sì ní ṣùgbọ́n tó yẹ pé kọ̀ọ̀kan mọ̀ tó fi kí wọ́n wá padà sọ fún un ó tún fi padà lápẹjúwe tá a bá ń bí ọ ní sí pé irun sọlátù lásìrì òní aago mélòó lókè tọ́gbẹ́ jẹ́ pé táìmù tó kí 420 ò tí ìlú ọgbẹ́ 422 gẹ̀rẹ̀ aníwó pé kèsì pé náà wó kí o 422 láníwó pé o wọ́n wá lọ já sí jẹ 415 410 ní kẹ̀kẹ́ lọ́lọ́ kí oòrùn tí wọ́n kí ní túnmọ̀ rẹ̀ tètè bóòlù tó wá ti bàná bóòlù tó ti jẹta ọba ọmọ ọgbọgbọ ọlọ́nkọ ọba aláfọ̀ọ́lù ṣùgbọ́n tó ní kó wọ́n ti rẹ̀ ọlọ́nkọ ọgbọ́n bó ṣe ń gbọ́ yẹ òtò kìnnì òtò kìnnì torí pàkókò rẹ̀ ta èyí tàkókò rẹ̀ ti lọ yẹ kó ní ni ẹni tí ó mọ̀ òun kí tó kírun tán tọ́ba nẹ́bí wasallama alaihi kai salama sanadi annabi dan salama anan zabi da yake fasalli fa inna salama tusalli fada ka tun re ti loro ti kiro o tún ti lele keji o tún ṣe bẹ́ẹ̀ o salama sanadi o kema nabi fada lo tún re ki o ti kiro o tún ṣe bẹ́ẹ̀ lele kẹta annabi ni fada lo tún re ki o ti kiro ah o ṣe Ọlọ́run ti mo ti ko le kiro yi dákun kí mi kọ́ mi bí màá ṣe kí o ṣe Ọlọ́run bá wà pọ̀ bí ó ṣe kí mi àwọn olùmọ̀ wa máa ń lo àdìsí pé nígbò sí ọlọ́run ọba pọ̀ ọ̀tán kọ̀ ṣàlàyé pé ti kí láti yọ ọ lọ tí mo tó kí ẹyà ya máa já padà rárá o rárá o ọlọ́run ó sì yẹ ní pé ó mọ́ ọba aláàánú ìwọ̀n wa tán kí ọlọ́dà kò bá lọ́wọ́ wa o awọ́lu mọ́ yóò ṣáṣà bó bẹ́ẹ̀ ní àwọn ìyá ọmọ ìkìyàmá nkẹ́ akọ́tọ́ ọkọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹrú yẹ̀wò dà ìkìyàmá ìwọ̀n rẹ̀ ni ohun tó wá jọ ní lójú púpọ̀ lónìí ni ìyàwó ẹnìkan ní sọ fún mi pé kí n dákùn tí má jọpọ̀ wọn mọ̀ ọ́ kí n dákùn tó yọ lọ torí tó bá mọ̀ ó lè yáyé lẹ́nu o ṣùgbọ́n kò wọ́n ti bá a débi lónà ní o nígbà mọ́ yóò ó lè ká sùpà àlàfo. torí bóun ti wá rí ẹ wà láì bọ́ ìlọ̀pọ̀lọpọ̀ ẹlòmí náà torí pé àfúrá nǹkan náà ṣe wá ṣe wá púpọ̀ jù gbogbo àpọ̀lọpọ̀ àwọn ọmọ táwọn òkè lónìí pé á ah, àwọn tàájé bàbá wọn alhamdulillah àwọn tàájé ya wọn ọlílá ilẹ̀ hamdu wàlá ìfẹ́ kẹwa ni wàhálà wà fún wa lọ́bà sọ wọ́n lọ́mọ ibi tó ti kírù ó ti kírù ó ti kírù wọ́n ti tẹ̀lẹ̀ wọ́n ti tẹ̀lẹ̀ wọ́n láì tọ́ bá ti di ọwọ́ bọ̀ rẹ̀ ó kí ṣùgbọ́n wàlá ìtàlá ìyẹn ó ṣiṣẹ́ lórí àwọn ọmọ tuntun tó tó bẹ́ẹ̀ tẹ̀lẹ̀ wú ìnira báyìí ó ti fò yẹnu yóò tún máa sábọ̀ ìmí ìlú tó kù ìyẹn wá pọ̀ fún wa pápá yóò láàrin àwọn ọmọ wa yìí láti gbọ́dọ̀ máa sọ wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lé arígbèrú rẹ̀ máa ń ṣẹlẹ̀ tí wọ́n mọ̀ tẹ́lẹ̀ lọ́dún márùn-ún mẹ́fà méjì mẹ́jọ mẹ́sàn-án sẹ́yìn tó bèèrè ó jẹ́ nìkan tí pé yóò gbé àti ìṣòjọ́ ọkọ̀ ìpọ́pọ̀ lọ́mọ́sára

yóò sì tètè mọ́sálásí ní sọ̀lá sọ̀lá hàn ẹ lè wọ páyà ọlọ́run bá dọ́kọ̀ yẹn nẹ́fìlà kàtà sí àṣẹ ìmọ̀ṣà ọlọ́run yóò rà yóò kọ́ bọ̀ sí ó lè máa ṣe tẹ ó lè máa ra owó fóònù ẹ lè fi tẹ fóònù ní títí ọgbọ́n sì kọ́ ọmọdé ó ṣe tó báyìí èyí ni ẹ máa kí èsì nígbà tí ọba sálámọ̀ bẹ̀rẹ̀ kàbí jẹ́ alákọ̀ọ́kọ́ ẹ̀ tó ti kí ọ́ sọ̀rọ̀ tó tó rí kíkí ẹ̀ bẹ́ẹ̀ wá ní ọba ti bọ́ gómi ẹlòmíì ní wá mọ́sálásí ọba ti sọ̀rọ̀ àtọ̀lẹ̀ ṣá atú ara wọn ní àtúnyìn òní tú sísẹ́mù tí ó lò ní pé tọ́ba ti sọ̀rọ̀ àtọ̀lẹ̀ àfẹ́rì yẹn dípò owó tó tètè oṣù tó tètè wọ́n ti gbé wọn sọ̀rọ̀ àtọ̀lẹ̀ aṣọ ìlú lọ́jọ́ ìwọ̀n gbà wọn lálẹ́ kí lọ́lá tó lẹ́yìn máa ń ti kíra rẹ̀ tọ́ba sálámà fẹ́ yọ́kẹ̀dọ́gbọ́n gbé yọ́kẹ̀dọ́gbọ́n ṣe kọ́wọ́ yá gan-an sọ̀rọ̀sù tí ó tún ìlàjí àtàkùnlájí àti ohun tó mọ̀ tó ìpò òun pọ̀ kúrò àrùn láti ìlò òun méjìlá ní á yìí yóò sá máa dáadé ọgbọ́ ńgbọ́ wá ní sọ̀rọ̀sù lè ṣà kèèdì kí mọ́gbó wàhálà wa ń bá ọgbà àwọn bẹ́ẹ̀ pé á bóò ní àti àti báyìí tó ìpé tí wọ́n bá ti dèrà kẹ́lẹ́ ẹ̀fẹ́ rẹ̀ èmi ní ọ̀sájẹ̀ star ẹ̀dàkùn ṣé bá ti lè kí sọ̀lá tó lóòrùn lẹ́yìn máa ń fi kí sọ̀lá tó lọ́ tó bá di sọ̀lá tó lè ṣá tá lè tí èèyàn lè kí máa ń sọ̀lá tó mọ́gbọ́n lẹ́yìn máa ń fi kí ìṣá tó a ti gbó kìkẹ́ wọn lè yẹn lè kí tí máa ń bá wá dìde lẹ́ẹ̀kẹrin yóò wá tókè yóò máa sàtáyà kó lè kí sáyè aláìfàtà wájẹ́ ìfẹ́jẹ́ máa sọ nílò àwọn àfáà mi sọ fún yẹn lè kí o ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn àfáà mi rọ́bíṣẹ̀ àfáà sọ̀yìn fi bí òṣùnà wà láwọn ọgbẹ́ débẹ̀ ó gbọ́n jìbìjìbì ọgbọ́n jìbìjì ó dá àtàwápọ̀ ìtumọ̀ rẹ̀ nígbẹ̀ wọ́n lọ wà sí yẹn lè kí àbí yóò lè kí mọ̀ mi ò àwọn tó ní ẹ̀ lè kí bẹ́ àfáàtọ́lọ́ lè ṣe pọmọ ìfẹ́ dákọ́ ní o àwọn àfáàtọ́wà lè yóò lè kí bẹ́ wọ́n mú aburú mẹ́sàn ọmọ jáde bẹ́ nínú àwọn aburú tó máa ń sọ ni pé wọ́n náà máa kí ètẹ́ náà bá lọ́n fẹ́ ṣe owó tọ́wọ́ fẹ́ pa ó ti pọ̀ fẹ́ wọn jẹ́ ah, ni à ń ṣe àbúrú àbújù rẹ̀ kóòrì àbúrú ṣe kí nìkẹ́ wọ́n bá ń sàtáyá wọ́n máa yọ wò ní pé ah, kí ní ṣẹlẹ̀ sí ó máa ń kí láàáké tí tó ní ah, wọn yóò sọ fún títí lọ dáadáa tẹ́lẹ̀ yóò dá sọ fún yẹn lọ́dà sọ fún yàn afọ àbúrò nínú sọ́lá ló tèmi bí wọ́n ti kó àwọn ààyè tó wà bẹ́ẹ̀ ni tí látara rẹ̀ inú kó tẹ́ kó tọ́ bá bá ìṣá iṣẹ́ tó ṣe ni pé tí a pa pàájì rẹ̀ ta lórí kí ṣáìta ọwá kí wọ́n gbígbá ti ṣáì tí gbogbo orí bí ọ̀dá rẹ̀ kì í kí wọ́n gbígbá ti ṣáì ọmọ bá ti bẹ́ẹ̀ kọ́ lọ́la tàbí bẹ́ẹ̀ kọ́ jọ́yìn wọn nẹ́ẹ̀fìlà tàbí lákì pé ọ̀ ń yẹ nẹ́ẹ̀fìlà nìyẹn tọba wa kì í tẹ́ mọ̀ sí tẹ̀tẹ̀rẹ̀ sọ láti mọ́gbé àti ṣáìrẹ̀ tọba di lọ́la ọ̀tún ní ìpínlẹ̀ wọn ṣùgbọ́n tàbí pé fàtàwà yẹn kalẹ̀ gbogbo ìlú ṣáìrẹ̀ àmàrà wọn tó ti rẹ̀ wọ́n tún máa wá ń sàkọ lórí irọ́ àti orí fàtàwà fún ni wà lè ṣe rẹ̀ ọjà gbọ́dọ̀gbẹ́ ti ayọ̀ náà bá gbé ní sọ̀látà ká ní tẹ́lẹ̀ lùmí ní kìtà màmá wọ́n wá lọ pé wọ́n sọ pé téèyàn ń sọ ọlọ́run bá ní pé tàbí rẹ̀ ni tó kírun fún odidi 40 days ìsìn bá tẹ̀kìbẹ̀rẹ̀ ṣẹ̀rọ ó dìdí 40 days ní nǹkan méjì lọ́lọ́wọ́ ọyọ irú ẹni bí ó tún jẹ́ mọ̀lẹ́fíkì mọ́ sí èkó láì irú ẹni bí ó sì ní jẹ́ akọ́kù wéra mọ́ yọ jáde kó náà mínàlùkọ́ ọ̀fìnì ẹ máa wájá mú 40 days òwò fúnra rẹ ní mathematics tí wọ́n ní òfin fúnra rẹ ọmọ abẹ́ àgbẹ̀ 10 days ṣé mo kí wákàtí mara fójì 10 days tí mo bá tẹ̀kìbẹ̀rẹ̀ ṣẹ̀rọ kódà mú ọjọ́ tọ́lọ́lájú méjì lọ mú náà rẹ̀ nígbà ẹ̀dẹ̀ máa rẹ̀ sí jù sórí tẹ́ a máa látàwọn sàábà àtàwọn sàádé igi mú jílẹ̀ sórí èèrè àdíwá táwọn sì jẹ rí ńlá nínú jọsí pọ̀lọ̀ tó yí jọsí tí wọn sọ̀lá tuntun máa àwọ́ máa lé pé tí wọ́n ti gbé òun dóò ní gbogbo òbéèrè tó wọ́n bá béèrè láì sọ̀lá tuntun ẹ máa kí èsì ẹ̀dàkùn gbàwọn ni wọ́n gbé òun tó níbi ìmúlátẹ́ lọ yẹn ìgbàwọn ni wọ́n gbé òun gbàwọn máa ń kírun ẹ̀ nígbọ́ bí ìgbàwọn ni máa mú òdòrí mímbà fún òní bèèrè lè láìláì ìgbàwọn ni wọ́n kírun ní jùmọ̀tẹ́ lọ yẹn ni wọ́n bẹ̀rẹ̀ àwọn sàábé sì ni tí wọ́n bá ti kírun àsùbá àtẹ́ ẹlòmí ilé má lọ lémọ́ pàpà jù àwọn tí wọ́n bá ń gbókò wọn ò ní lọ lémọ́ ó dò fún ọlọ́run sì ni ọ̀lá ọlọ́run kan fún orí sí mọ́sálásí ọ̀pọ̀lọpọ̀ ọba ti kéwà sọ́bà àtàbà yìí yóò dúró kú sọ láti lè túmọ̀ tọ́ba tó kú sọ láti lè jẹ́ bàtẹ́ lóòótọ́ máa lọlé ẹlòmíín sì bẹ̀yọ́ sáré lọ aago mẹ́jọ ó ti dé padà torí bóun fẹ́ sísọ láti jùmọ̀ tàbí rẹ ni tí ì pé wọ́n fẹ́ sọ fún òun jó ń sún náà lónìí ìjẹ́ ìrun jùmọ̀ ó gbéra láago mẹ́wàá aago mẹ́wàá wọ́n ti bẹ̀rẹ̀ kú sí padà àgùkà tó ti wá jùmọ̀ pé wọ́n wájú mà ní ọlọ́bẹ̀ ẹ̀kẹ́ kìí ṣe wọ́n fẹ́ inú bọ́ fẹ́ mú láyé o ìjọsìn ìbáadà àti ìbásùn ẹwà níbẹ̀ níwá ti jì níwá ti jì ọjà tí mọ́lá fún mọ́tò bẹ́ẹ̀ dé báyìí má fọ̀ kẹfà lẹ́ o má fọ̀ lẹ́ ara ọlọ́mọdé bá wọ́wọ́ já sílẹ̀ o ọlọ́mọdé bá wọ́wọ́ já sílẹ̀ o ṣùgbọ́n táwọn ساتي بلان قيل السلام كل قول هذا أتقل أن الله الإنسان Thank you.